ìpolówó ọjà bó ti wà lórí láti fún ọ o mọ̀ ṣá <laughs> orí wa lọ sí láì you two are recording it your purple your phone also is purple ìpolówó ọjà mú pọ̀ sẹ́ kó catwalk sí o lo make up you are beautiful without make up. okay okay ìpolówó ọmọ ya ìpolówó. Yeah, mi kò mo kò kò you have the structure even for modeling you understand me yeah don't you see àbójú wọn fọ ni ṣójú ọ̀tá fọ ni Eh? okay now yeah ẹ jọ̀wọ́ ẹ bá wa raṣọ aṣọ yẹn we have. Uh, àwọn sizes kéékèèké ní àní size ọ̀rọ̀ bọ̀ bíi tèmi o ó ti yé but all these sizes we have it from size large to 2s large okay and she going to change now I put on another one quickly change yeah yeah <laughs> okay let me show my face now. change oh, lẹ́kùn yẹn ṣáwọn tí kò wọ́n ti máa ṣe kí ni àwọn ní ṣùgbọ́n tá a máa nílò wọ green wọ green ìwà pọ̀pù ìwà pọ̀pù rẹpẹtẹ o ti wọ pọ̀pù kan tẹ́lẹ̀ pọ̀pù wò sí èyí sì lọ́wọ́ lọ́fà sí ẹ̀ ṣé kí help ẹ you are right so ẹ bá wa ra ọjà ẹ jẹ́ sí Ọlọ́run ogun ti gbá wọn kan mi àánú jẹ́ ń gbọ́ orin yẹn ṣẹ̀ṣẹ̀ ìgbà lọ́dọ̀ no wahala no kuham kuham no <laughs> yẹ wọ wọ sẹsẹ mi fẹmi sẹ à ń polówó lẹjọ bá wà rájà ẹ torí Ọlọ́run ẹ torí Ọlọ́run should I help you okay all right darling ẹ jọ̀ọ́ ẹni ọdún fún ẹjọ ẹ torí Ọlọ́run ẹ torí Ọlọ́run ẹ torí Ọlọ́run ẹ ṣàánú ẹ bá wa rà á. Hmm? yeah because of iṣẹ́ yẹn ni wọ́n wà wọ́n wà it's look elegant you can wear to party birthday party even celebrant can wear it even like this one èyí tí ó wọ̀ pọ́pù tí mo po olówó tí mo rí ń yẹn náà baby you can wear that pọ̀pọ̀ so mi mi fẹ́ mi stress ẹ púpọ̀. Should I help you? You said no. Then, let me see. Maybe I can share it also. Tomorrow is actually calendar day. Shani, why is it Is it? Should I, I should come and help you, eh? No. Don't worry. All right. We don't have big size of this one. I like it. Ẹ bá wa ra It's good, tẹ bá fẹ́ What is this? Being too close to the wrong people can ruin ruin you. Hmm. Being close to hmm, this is a fantastic message. I refuse to be close to wrong people. Should I help you? Almost done? It's just super you. E mm, wrong people. I don't I don't even close to any wrong people. Close to wrong people. No, I just go to the time. I want in. see see yeah o lè lo o lè colour yẹn náà um, it's okay it's okay gold no go with it ah this is let me check ìgbé sójú ẹ kò rí láti careful tó bá gbọ́ lè balẹ̀ okay. Your phone is still on. Okay, you also want to do it on your phone. Live ni mo ṣe fún ẹ. I've televised a live. Show mo pàṣẹ yẹn délẹ̀ gan now i want to show i want to show the the elegance gown. wow wow this is careful ṣá tó bá fẹ́ mú un fún un jẹ́ your back let's see the back see the back. for come one closer. Wow. <laughs> Ṣé irun ẹ̀yẹ sẹ́yìn again? Yeah. Kápá sókè. The yeah yeah yeah yeah yeah yeah turn. Oh, Lumiko, that's good. Yeah. see. You see. You see? Oh. Oh. Wait. Tún ṣe rẹ̀ bó ṣe ṣe lẹ́kọ̀ọ́ yẹn. Ó ní Bọ́lá ti àyẹ́ ẹ̀ mú jẹ́ yín sà. Yẹ́yẹ́yẹ́. Yẹ́yẹ́yẹ́ ti yẹ́jẹ́. Yóyó là yóò tí orí ẹnìyẹn ò ń gbà tó wà níbi age five àti ké láti kékeré gan etí ẹ <laughs> eh, brother Fati yóò yóò la yóò tí èmi láìkì màmá wa sílìn sílìn down. you know me I like eh, ìwọ láìkì kí ló pè é sẹ Brenda Fati àbí eh, yóò yóò la yóò tí kékeré mi orí yẹn náà ó dẹ̀ dùn. Eh? idodo dodo dodo laayoti turn turn this is iṣẹ́ ara ẹ̀yẹ́ wà pa ó wà powerful ọmọ mi sì máa ṣe rẹpẹtẹ o gbogbo hips ló yọ rẹpẹtẹ yẹn eh, ọlọ́run just a natural mi ṣe rí tí mo straight parọ́ rẹ̀ nígbà tí mo <laughs> ṣe wáyé. <laughs> wow wow wow wow wow wow wow wow so ẹ jẹ́ bá wa rà á ẹ pè mí fún un ṣe ti gbọ́ kọ́ mi olóore mi pè mí alánú mi pè mí o nọ́mbà mi ti wà available pè mí sórí aago ee olóore wa pè wá alánú wa pè wá o nọ́mbà wa ti wà available ẹ pè wá sórí aago five one four five one nine two zero two four that's my hotline olóore mi pè mí alánú mi pè mí o nọ́mbà mi ti wà bẹ́lẹ̀ bò pè mí sórí aago ee eh. olóore mi pè mí ṣé wàá tún wọ pọ́pù irú tìbẹ̀ yẹn ok o lè wọ sí o lè fi silver lò yẹn kó pè yẹn ẹyọ ọkọ yẹn kó lò yẹn ṣe ṣe ti yé olóore mi pè mí ah sorry ọlọ́run ló ní mo gbogbo ilé ah. ọlọ́rẹ́ mi pè mí alánú mi pè mí o nọ̀bá mi ti wà bẹ́ẹ̀lẹ̀ bẹ̀ pè mí sórí aago ọlọ́rẹ́ mi pè mí alánú mi ẹ pè mí o nọ̀bá mi ti wà bẹ́ẹ̀lẹ̀ bẹ̀ pè mí sórí aago zero àmì mo ní zero five one four five one nine two zero two four ta ló máa ń lo kiri náà olóore mi pè mí adé adébáre adébísí olóore mi pè mí aránú mi pè mí o nọ́mbà mi ti wà bẹ́ẹ̀lẹ̀ bù pè mí sórí aago ee eh. olóore mi pè mí aránú mi pè mí o. olóore mi pè mí alánú mi pè mí o nọ́mbà mi ti wà bẹ́ẹ̀lẹ̀ bù pè mí sórí aago. <coughs> olóore mi pè mí ọlọ́run mi pè mí o ọlọ́run mi ṣàánú fún mi o ẹlẹ́dàá ṣàánú fún mi o ṣàánú fọmọ mi o ṣàánú fáwọn olólùfẹ́ mi o olóore mi pè mí ọlọ́run mi pè mí alánú mi pè mí olówó orí mi pè mí olólùfẹ́ pè mí alájẹ mi pè mí ọlọ́run mi pè mí o nọ́mbà mi ti wà mélèbù pè mí sórí aago ee. Eh ẹ pè mí sórí nọ́mbà ilé nǹkan sí five one four five one nine two zero two four <laughs> ṣe bá pè mí orí aago original aago original ẹ kí lè máa pè sí o iPhone original olóore mi pè mí alánú mi pè mí o nọ́ọ̀bá mi ti wà wẹ́lẹ̀ bù pè mí sórí aago ṣé ìbáwọ̀ ẹ̀fẹ̀. You got it? Ẹlẹ́rẹ̀ mi pè mí, aláàánú mi pè mí o, nọ̀bá mi ti wà mélòó. Get free gifts now. I don't want. Mi ò mọ àwọn tó ń send message tó bá click sí ti ẹ báyìí ní. I can help you to to to do you can be. You got it? You don't need to go take back the neck. Oh, the neck, Yeah olóore mi pè mí aláàánú mi pè mí o ìyá kì mí àwọn polówó ìgè this yo oh my god smell good my god my god you like it okay you can still use that one before I give you another one no, no. this one is okay olóore mi pè mí alánú mi pè mí o bàbá mi ti wà bẹ́ẹ̀lẹ̀ bù pè mí lórí ẹ̀ ẹnìkan ní Bọ́lá tíya actually I don't know who is talking but no problem if you are a good person I'm for good people I'm not for criminals I'm not for criminals I'm not for I tell you <laughs> olóore mi pè mí ọlọ́run mi pè mí o aláàánú mi pè mí o nàbà mi ti wà mélé bùkè mí sórí aago. ok o lè wọ fi síbà sí o lè wọ síbà àbí kò wọ pink ṣé wàá wọ pink pink náà lọ pẹ̀lú ẹ o Tolú Jésù tó fún mi Sarah tèmi ṣé o mọ̀ pé blue náà lọ mí pick go with it. bàtà yẹn bá mi yẹn ga jù kìkejì yẹn náà mi ànádó lánàá pink bí pink báyìí yeah or i will go with this purse sure i can bring it for you okay don't be oh aṣọ ló fẹ́ show off kì í ṣe bàtà because he is he is not going to show himself. Ooh. Don't worry. But you won't let me Don't worry. Don't worry. For me, go show gun. The shoe will not show. Just let me go take it. We have just go and cut work it. I mean, go just go and show it. Just want to show the design. Ah, the lesson. Olóyè mi pè mí, aláàánú mi pè mí ee, nọ̀bá mi ti wá mélèbù pè mí sórí aago. <laughs> open your thirty two o don't worry. <laughs> okay you wanna fail ya? no you To bá ti ṣe yẹn yẹn fún ó ti wà okay move a little bit back. Oh aṣọlá kọpọlọ kì í ṣàṣẹṣe òde ló make up soon we get sukede a little bit. turn the back. Let me see. Ṣé o turn. tán ó yá Yeah, turn again. Oh yeah, wá cooking? kíní ẹ̀rọ ẹ̀sẹ̀ gbé. I want to show the back. Yeah. Yeah. Yeah. Turn again once again. Yeah. Come on. Okay now. No problem. Thank you, darling. Ìyẹn ti tó. Mo ti o ti ṣiṣẹ́. God bless you. Kí ká tó polówó. Kí ká tó polówó. Ẹ bá wa ra aṣọ o gbogbo yín tẹ máa ń visit orí bbs tẹ̀sí bá wà ọ̀dà ẹ jọ ẹ mọ̀ pé tẹ̀sí bá ti parí báyìí ẹ mọ̀ pé Canada is a standard country and also <laughs> ọbẹ̀ tó bá ti dùn tó bá gbọ́ pé ó ló pa oge tó bá gbẹ́ pọ́bẹ̀ tó dùn ó ló pa ṣé tiye Canada is good and eh, ilé wọn ṣe sí rẹ̀ so ẹ bá wa rajà ẹ yà mọ̀ pé ó dáa kéèyàn ẹ tó ń sáà mẹ́rin ẹ má ṣèkà o ó ti yẹ yín torí gbogbo ohun téèyàn bá ti ṣe ó máa gbèrè ẹ o ó ti yé ṣùgbọ́n máa gbàdúrà torí a ní ọlọ́run tó máa ń gbẹ́ tó bá gbọ́ nípa ògbèjà kẹ́rù obo níjà tó bá gbọ́ nípa ògbèjà kẹ́rù obo níjà ọba mi ò wọ kẹ̀mbẹ̀rẹ̀ bí agbára ògbèjà ọmọ rẹ̀ kó sọ́dà jẹ́ ọlọ́run ni alágbádá iná aláwọ̀tẹ́lẹ̀ oòrùn a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tí òkè ń gbẹ́bí fọláyé tó ń gbáre fẹ́lẹ́bí mátìkà lẹ́yìn adógbòǹgbò lẹ́yìn aṣòtítọ́ alápàjábíjábí àráwò tó wọlé ikú tìpìlẹ̀ tìpìlẹ̀ kábíyèsí o elédùnmarè ẹ ṣe bye for now ẹ bẹ gbogbo sọ́ọ́dẹ̀ nǹkan pé legal scammer tẹ́bá ẹ ti wọ́n gba legal scammer rí legal scammer a lot of legal scammer are outside there like I wanted to use my experience and what happened to me <laughs> àwọn insurance kan ni mo fẹ́ sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ àtàwọn kan but a lot of people are shaking they are afraid you know because àwọn insurance kan ó ti di bí ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta ń sì tí mo ti béèrè fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n o they are denying me for and they are, they are, they are removing money from me you understand me even car you understand so any day I want to do the what they call it uh, legal scammer okay hold on there hold on there hold on there what no wọn ló help me now má máa ṣe bíi pé bóyá eh, although it's good it's good you say mo mọ ah, kò ṣe let me buy wọ sísàlẹ̀ you can do that okay thank you you welcome darling àwọn legal scammers they are outside there tó bá gbọ́ legal scammers <laughs> oríṣiríṣi ni legal àwọn scammers yẹn àwọn scammers àwọn legal scammers yẹn they are everywhere and they will legalize it for you i can tell you like àwọn kan tó máa ń gbowó irú àwọn kì í ṣe kristo àbí kíkiri kan irú àwọn tó gbowó lọ́wọ́ ọmọ mi yẹn náà ṣe ọdún kó ṣàgbowó tó bá ti gbowó yẹn padà wá à ní sọ̀rọ̀ wọn mọ́ wọn ò tí ì gbé padà wá sí wọn dẹ̀ ti gba gbogbo kínní ṣó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn kan wà tó pé tí wọ́n máa fẹ́ lu ẹ̀ ní jìbìtì when they want to want to fraud you they will give you some paper you will sign and they will put it as if it's right it's a scammer <laughs> they using brain for you these days <laughs> àwọn Philippians four one nineteen four one nine that Philippians four nineteen God will provide for you according to your riches be according to their knowledge according to their four one nine so legal scammer ni and you know a, a lot of insurance of recent not now ni mo ti mọ̀ pé a lot of scammers you know they put paper for you you sign so that's why anytime you want to sign anything and they are introducing things to you that is going to be coming to your direct debit look watch very well okay when you see people there outside there the big big people you understand what I mean they are actually under they you know they do things they are just big i don't want to i don't want to you know you don't kì í ṣe gbogbo àwọn tó bá ń ṣe tó big tó ló ṣe nǹkan burúkú you know so i know this for long time that if people want to collect money from you when they see you that you are okay a little bit they want to be absorbing from your blessing all those your your um, income kí la máa pè ná this one is not tight or offering that is that, that what you need to be saving for yourself systematically they penetrate, they want to take it from you. I know this when I was in South Africa. Then we have office and one uh, people, some people I don't want to, they just approach us, they said their insurance. And another one said, um, kí ló máa ń pè wọ́n ra wọn náà? Ambassador, uh, brand, àwọn tó máa ń brands ambassador wọ̀nyẹn. Eh? You know, the white so that you be seeing your name in the, those news, in the, um, uh, all the TV station, you know, they promised that. They came to our office and they said we should just sign that a lot of going to have a lot of customers. Do you know that that moment gan wá pa customer tún sá lọ? You understand me? Torí ẹ̀tọ́ Ọlọ́run bá polówó àbí ibi tó bá fẹ́ kó wà ń gbà mí. You you see? Yorí <laughs> kékeré báyìí to ta tó fi ń Kere, Ata Kékeré atajaja Josi. kékeré Kereba ni. God is mighty. So They approach us then. They said we are going to be well known, the business going to have a lot of brands because the moment they started advertising you also when people are coming, you have you you forced to have branches, you know. You know what? The first month they started removing money. Second month, third month, we now call them that we didn't see our advert you anywhere as we are promised so that they said even when you open the what they call it a WhatsApp like these people, you know the ways, you know we didn't get anything we now call them that we didn't see they said we should be patient that he is going to be there after four four months nothing we said we want to cancel it they said we have to go to court to cancel it <laughs> we didn't see the advert one day like this like we spent like seven months we didn't see the advert anywhere that that's when we are in South Africa that is one for the office near another one is about our car So it's not all car that you say uh, um, we put don't put insurance in all, on all every car, especially those one we buy and fees that we used to sell back. But anyone you buy from the garage that is new, you have to it's, it's must. You must have insurance in case of incasity. But you know that those insurance they will tell you that okay if your tire did this, if you the front of your car did this, if you mistakenly click on this like this, it's not everything they do. They will purposely the insurance that will favor the sellers because the seller also are systematically connected with the car somehow. Some of them also holds the insurance. So they only pay if anything got to do with them, their finance. So something that happened to one of our car like that. If the accident is not so much, we now call them they tell stories story story and nothing was being done they said they cannot insurance didn't cover that one no problem are you getting me no problem ṣé bó ti di two another thing tún ṣẹlẹ̀ níjọ́ yẹn aṣáàtúnpè wọn ẹnìkan somebody now said to us ní South Africa yà wá sọ pé ah, we have insurance at this insurance in fact if your account is running dry and they go to your account because it's a direct debit they mistakenly not getting their full amount or you late you pay charges to the bank also they will take you. you know understand somebody we are now complaining bitterly we fix them you know when people are removing money from your account and you need their assistance and they refuse to do it for you I was now I was like I felt cheated like somebody already playing on my intelligence you know and the other one mo ti wà lórí live jọ̀wọ́ bá mi fi sí o bá mi cross post sórí ilé ṣùgbọ́n and the, one day one of our clients just visit our office he now see the way we are just explaining we are I mean we are just we are talking to the insurance when we are on the phone when the, person walk into the office so when we when the the father of maybe finish there he now say ah ah ẹ̀yin pay insurance wọn ti ṣe oyin he said. <laughs> if you want them to give you your money <laughs> if you want them to cover your money that one was now saying that the way South Africa used to deal with them those South Africa boys <laughs> say they don't normally they they will tell you that they want to insurance so if anything happen they do this so even your phone they will ask you to to insure it apart from the money they are charging you they be collecting money from that one too say they will not give you But South Africa, I won't tell you what they use, what they, those guys, you know, South Africa, <laughs> they want nation, àwọn black and South, South, South, South Africans here, you know, kì í ṣe Africans, àwọn Africans ni white, àwọn black uh, South Africa, eh, Africans, àwọn black, àwọn white ni Africans, Africans làwọn èèyàn máa So, sọ, eh, but àwọn black yẹn, so, wọ́n ní ó ní nǹkan tán, wọ́n ní wọ́n tán ṣe máa ń ṣe fún wọn, wọ́n náà kàn, <laughs> ẹni yẹn kọ́sọ̀mọ̀ wa ló sọ o ẹni yẹn gan lè rí mi lórí mi ìfẹ́ dárúkọ ẹni tó sọ yẹn ẹni tó sọ yẹn gan ọmọ Ondo state ni ọmọ Àkúrẹ́ <laughs> ó ní ó ní ọmọ tó bá ti pé o fẹ́ gba insurance lọ́wọ́ wọn <laughs> ọlọ́run dáríjì mi mi ò kò yẹ kí n sọ like we are just talking about legal those people who legally scamming people legally scamming people a lot of them I'm just telling you you can see when you see your surrounding you see a lot of people legally scamming people <laughs> ah, legally scamming people so the person now say ah hmm ipe àwọn ọmọ àwọn eh, ará South Africa pé tí wọn bá ti fẹ́ ṣe gbìyànjú báyìí ó ní bọ́n ṣe máa lọ ṣe pé tó bá kàn ti wọnú mọ́tò báyìí wọ́n máa ti rí pé ibi tí ò sí camera tó pé South Africa has the camera everywhere you understand me they have camera they have camera maybe because of the they just finish apartheid then you know so they will now go to where there is no camera they will look for a tree or they look for one pole they say they just eat the car and the moment they see that the car is being eaten uh, you know they will the insurance will cover because tó ti affect gbogbo mọ́tò ìkò nílé ìrìn kankan bẹ́ẹ̀. I say if what of if these people die they say they know how to do it o oh, that they will not die ẹ má bínú pé mo tún tún yín láṣẹ ẹ mọ ẹ má bínú mo kàn sọ ni ẹ mọ pé Auto <laughs> parrot <laughs> you understand so that's when they will cover it because they say these people dey collect things money from you <laughs> oh God, they are too intelligent. I when when you look at the money, the way you are crying, oh no money, oh, when you look at the money people are collecting from you with the legal something that they don't need to, or that such money, I don't think is happening so much like that in our country like Nigeria. They don't, they don't, they don't debit you like that, like that. You don't understand. But a lot of alerts, what happened the day we can't buy, like be two a month ago or a month plus ago. A month plus báwo Bọ́lá. A month ago, you know what happened? <laughs> Some people just, because of the new account I started using, they use that account to, to fraud me. They just debited my accounts. And I was like, ah, mo ti sanwó. And the same name ni wọ́n fi ń gbé wá. I don't even know that they have removed it before. Now, now when I, I now call the company, I call the bank. The bank say, ah, they be removing it not the first time now. Ah. Hey. fifty fifty dollar ni wọ́n remove yẹn o ẹnìkan ló for rí yẹn so when you pay the money to your account at time wàá come máa wò pé ah did I spend the money the less the the more you look the less you see do you know normally when you when they deduct money from your account they should be in the history some of this money is not in the history you don't find it in the history that okay I pay this, this one remove, or they should give you a reference that so so so so people remove money, company remove money. No, you're not going to. So when I complain that day, I say ah, ah. And I call bank. Bank yìí eh, tán you. gbà sẹ́yìn. Wọ́n wá pẹ̀lú ìtàn yọ yẹn. Wọ́n wá bá mi dá padà. Inú mi dùn tó yẹ pé. I was so happy. So the time I was running business, like I was having money frequently in my account, I will just enter the Uber. Uber nígbà yẹn ni máa ń wọ̀. Uber or Taxi. I will pay money. After some days, they say the money is finished. I will be asking myself, ah, what did I use the money? Maybe it's only Taxi. I will go and pay again. When I pay, after some time, they will remove it. That time, Ọlọ́run nìkan ló mọ iye adúró owó tó máa ti yọ tí mi ò ní mọ̀. So, people, they remove, and let me tell you, if the care is not taken some of them on insurance eh? you know those insurance they will send you note like this a lot of paper do you want me to tell you how many people how many insurance mo ti ṣe ní Canada yìí eh? they promise you if you have a court case we are going to help you if you have this and that we are going to help you if you do this thing happen to you we are going to help you if you lost job we are going to help you if you do this kò sí nǹkan tó bá rà tán ní fi insurance if that thing happen you know they won't pay you ten kobo. I was happy the time they I stopped working. Then when they stopped me now, I now call them that at least I won't video uh, account me because they have been removing money for the past six years. What did they? I say they are going to give me money now because they, that's what they promised that when you lost your job. But don't come to stage come wọ́n ní no pé I àwọn I sọ bẹ́ẹ̀ o pé àwọn sọ pé táwọn bá kú kì í ṣe mi <laughs> pé táwọn bá ti kú wọ́n ní ta ló fẹ́ gbà ìṣòro <laughs> mi ń ṣe kì ṣe life insurance mo ṣe o wọ́n kàn bá mi tọ̀nù ẹ̀ sí ni to tell me that they are not going to pay <laughs> mọ́tò yìí níbi tí a máa mọ bí wọ́n ṣáà wọ́n reverse wọ́n yọ fẹ́ kí lorúkọ logo benz yẹn àti kinní kan ẹnìkan ṣáà ṣe nǹkan kan la pe insurance wa normally ó cover wọ́n wá ní no sorry wọ́n kọ́kọ́ sọ fún wa pé don't worry uh, choose one mechanic we choose nígbà tó dẹ̀ wáyá wọn wá ní ẹ kò àwa mo wá fẹ́ pè wọ́n sí wọn ní ṣiṣẹ́ lónìí Tolu even call them mo ní mo fẹ́ pè tí mo sọ pé mo kọ́ sílẹ̀ ní kí n má bàa gbàgbé pé I'm going to write I'm going to do something on day I'm not going to call their name direct but legally scammer those who are le who legalize their scamming they legalize their scamming a lot of way of legalizing scamming they know that they want to scam you but they will bring paper you will sign. They know that what you are going to, the business they are introducing you to, is going to forfeit your finance. But they will give you paper you will sign. You understand? So, it's not that, not that one alone. A lot of people like that. I don't want to talk to you. Àwọn ṣùdíye because máa tí mo fẹ́ preach lẹ́ẹ̀kan yẹn àwọn èèyàn ti fẹ́ sọ̀rọ̀ working in àwọn kìnnìkan kìnnìkan it's not only church that not supposed to scam àwọn èèyàn nínú ayé yìí ẹ́ eh? they will go and look for paper they will write a lot of ofi òfin mose they will look for the àwọn gbogbo nǹkan tó wà nínú bible yẹn ló wà nínú gbogbo wọn máa rí a lot of law they will ban you they just tell you to sign when they first of all wọn ò ní sọ fún ẹ pé kó lọ ka ìwé yẹn o tó bá ti wá agree they now tell you sign this place you sign sign this place you sign sign this place you sign wọ́n tún ṣí another chapter sign this place you sign wọ́n tún ṣí another one wọ́n máa wò pé wọ́n lè ṣí chapter bíi mẹ́wàá fún ẹ̀ o twenty nínú ẹ̀ wọ́n á ní sign all those chapter gbogbo ẹ̀ to sign yẹn there is a different different things tó máa kọ tí wò lẹ̀ tó bá ní kó ká gan wa máa wò pé kí ni mo fẹ́ ṣe tó tó yìí ò ní lè ká ó dàbí ìwé ìwé lọ́ọ̀ báyìí lọ́ọ̀ bùkù ni ṣé ti bẹ́ẹ̀ tó bá ti wá sign gbogbo ẹ̀ tán ńgbà tó bá ti wá sọ pé okay what happen now then that one wọ́n sọ pé go to section section so so so and so wàá wá débẹ̀ wọ́n máa sọ yóò ti bẹ́ẹ̀ ẹ̀yọ̀ ọ̀tọ̀ ni tó máa sọ fún ọ̀tọ̀ ni tó wà níwèé so the less the more you look the less you see ọlọ́run kó gbà wá lọ́wọ́ wọn wọn the less you see the more you look the less you see so we come to stay o oh. we are not going anywhere abá ti lọ ni ṣé ti yé we are not going anywhere but um, gbogbo ìgbà ló ní gbogbo nǹkan ló ní àkókò àti ìgbà ṣé ti yé nǹkan tá a kàn náà ni pé torí ọlọ́run ẹ bá wa ra nǹkan tí ẹ̀ta ẹ̀yọ aṣọ yẹn ó fún àyìn tẹ bá fẹ́ ṣe patí ó máa fìtì yín ó ti yẹn mẹ́ẹ̀ tẹ bá fẹ́ lọ sí patí tí ó jẹ́ pé aṣọ tó ń bá mú tẹ̀ fẹ́ mú ẹ̀fẹ́ bá wọ̀ ó máa fit yín etí ó kọ́kọ́ wọ̀ pọ́pù ṣe mọ̀ pé pọ́pù méjì ló wọ̀ pọ́pù ti àkọ́kọ́ yẹn a máa ta fún yín ní owó tí ò gara èkejì yẹn nù ẹ ti rí pé lè fẹ́ wọ̀ọ́dẹ tẹ máa sọ pé òun rí yàn ẹ ti understand bí wọ́n fẹ́ wọ̀ọ́dẹ tẹ máa sọ pé òun rí ẹ kódà ẹ ti rí olùgbèjọ ẹ ti understand bẹ́ẹ̀ yẹn hmm, ẹ pè mí ẹjọ́ thank you so much. Mm. She swear so ẹ bá mi ẹjọ ẹ bá mi ra ìjà ẹ torí Ọlọ́run ẹ torí Ọlọ́run olóore mi pè mí that's my number alánú mi pè mí o nọ́mbà mi ti wà béèlè mú pè mí sórí aago Auto Mọ́tò Auto Bọ́lá Auto Success Auto aṣọ Auto oríire Auto preacher Auto blogging Auto yìí náà ni ó pọ̀ ó pọ̀ rẹ̀ yẹn yẹn ó ti yẹ yín gbọ́ àwọn ọkà ń gbìyànjú o ojú ò ní tiwa o ọlọ́run á fèrèsí iṣẹ́ wa o. Mm ẹ ṣe gan ni ẹ ṣe bye for now ẹ ṣe yẹn fáyìn gbogbo ẹ̀yin tí ẹ dẹ ń celebrate birthday so tomorrow is Canada Day ẹ jẹ́ bá gbé Canada wọn lárugẹ ìjọ ẹtí Ọlọ́run God bless Canada God bless me God bless all my fans all over the world abẹ́rẹ́ pé mi ní fans ni <laughs> àwọn èèyàn pàtàkì ní fans ni mo ti gbọ́ pé wọ́n náà ṣe kiri pé èmi kọ́ o iṣẹ́ owó yín ló máa nígbà nìkan kan ò lè halẹ̀ mọ́ káwọ̀ dé mi mọ́ o ti yẹ yín. It is well. It is well. It is well with my soul. Tẹ́ bá dẹ̀ fẹ́ ra mọ́tò ẹ pè mí sẹ́, ẹ pè mí. Ṣé o ti yẹ yín? Ẹ pè mí sẹ́ lórí ọ̀rọ̀ mọ́tò. Bẹ́ńsì wa, Toyota wa, kódà tó bá jẹ́ kí ni orúkọ tán náà ń wò sí. Bó jẹ́ Ferrari lẹ́fẹ́ rá ó wà nílùú Canada full option ni everything is okay everything is okay here you can get everything i tell you ó ti yé yín bẹ́ẹ̀ yẹn mhm. tó bá fẹ́ rorò mo fẹ́ green mandi ẹ pè mí fún màá post mọ́tò sí iṣẹ́ ti gbọ́ thank you so much i'm going for now i see you again bye <laughs> mi ò mẹ́ńtó ni kínní ó ní adébáre adébísí lẹ́mí lọ mí ìmẹ́ tó ní o torí ẹ̀yìn kọ̀ọ̀kan ẹ̀kọ́ máa wá torí pé nǹkan tó ń sọ fún yín náà ni ẹ̀kọ́ máa wá láti ibì kan báyìí ṣá ìmọ̀ bí tẹ́ ti wá ṣá o. Mm. who are those people all those pranks. táwọn èèyàn máa ń gbé káàkiri yẹn people ṣe kinní kan ado like these days i like celebration uh, spirit òkú òkú káwọn èèyàn máa wọn máa sáré gbé ẹni tó tí àwọn ti ń ṣe ìgbéyàwó ń sìn ẹni tó ṣe ìgbéyàwó ń jọ yẹn tó ń lé ọmọ actress kan wà náà mí ì mọ́ni tẹ́gbẹ́ mo mọ̀ máa fi sórí platform i don't know the person èmi celebrate lèmi wà fún sí mi ò ráyè èmi ò kì í ṣe undertaker ó ti yẹ yín mẹ́yẹn àwọn gbókùgbókù ó ti yẹ yín mẹ́yẹn so tẹ́ bá ti ń celebrate àwọn tó ń ṣe wedding ó ti yẹ email tó ṣe dáadáa we congratulate them we post them on our platform but òkú ṣá wọn kú wọn kú yẹn i'm tired of nonsense ilé this one die this one die wọ́n tún gbé lẹ́ẹ̀kan wọ́n rò bóyá ìráyè ẹjọ́ tẹ bá ti rí bí wọ́n ti celebrate bá máa ń mọ̀ wọ́n rí i celebrate them ó ti yẹ yín. Hmm. tolúwa ni mí wá fún mi ní pọ́ọ̀sì jẹ́ polówó pọ́ọ̀sì mú bóyá mẹ́ta wá àbí méjì. Sorry, darling. cross pose ṣá àti èrè <laughs> àgbọ̀gbọ̀ wọn ni wọ́n ní. Tolúwa ni I'm checking something they want they taking my something away from here I want to show you now. Which video is this? They shared it. Hmm, but uh, I want to look at it now. See? it's said it's This content is not longer available right now. Did you delete it? I never. The video, you don't got the video, so maybe something you deleted before. Or you put your archive. I, eh? Or maybe something you put to your archive. After? As in you archive, that means like it's not deleted, but it's, it's privated. I don't know, no, even know the one is, you know, I want to actually know the video. That is it. Um, what, which account? I don't know. That's go the back issue. Up, go back up. Okay. No. Okay. Yeah, okay. So. Okay. You've seen it? Okay. Oh, this one is not cross pose. It's the one you're doing now? Mm. No. Hmm? Canada. Canada. Ist Frostrosted. Ist Frostrosted? Is she eh, okay? Is she suspect? It's not cross post. No. Yeah? Yes. It's not. It's not? Yeah. It's not. Maybe. I don't know it's not cross post oh fún mi ní ibo ló gbà kọjá sí give me these ones give me the gold and give me the purple give me the silver. Yeah. Mm we have this bá ṣe ṣẹṣẹ gbé jáde nínú bá ṣe tú wọn ó owó ṣe rùn ó rùn carton àbí nǹkan tó rùn factory see it's nice it has shoe shoe if they try to break your heart if they been breaking your heart you know what you do buy this one you get the extra if they break your heart because it's like heart you know for those of you that men break your hearts many times you know you try to get it do you get it do you get it like I love this one and we have also BB bags okay we have BB bags okay we have big bags you understand we have big ones mọ̀mí ìfẹ́ dalérú ẹ lọ sórí wẹ́bsáìtì wa ẹ ti gbọ́ <clears throat> thank you bye for now. Eh? I didn't say anything to you. Kò kò kọ́ sípò sẹ́. Please give me another water. ẹ ṣe o ẹ subscribe sórí page wa náà gbogbo ẹni tó bá subscribe síbẹ̀ ẹni gbọ́mọ sí ẹni ẹni mọ̀ sáré ọmọ ojú òní pọn ìyá oníjẹyìn o yóò dára fún gbogbo wa o thank you so much bye for now. kí ni ilẹ̀kùn yìí kì í ṣe pé mo dìídì sí washing machine yẹn lẹ̀ láti jẹ́ kí ẹ lè rí o ọwọ́ ẹ̀ ní ó ní ìṣù ilẹ̀kùn yẹn ṣe àwọn ìpínlẹ̀ yorùbá ti sanwó déédéé <laughs> woman kan báyìí ló kọ́kọ́ sọ story yẹn fún mi rí lamẹ́ríkà She called me. She live in America. She said to me one day that she have a problem that when she was in America, like how many years? But you know when people are telling you such thing, they actually telling you that they are going to train you with that. Okay? He said she's living in America. A lot of things, things were very rough. She was in America, but things are not good for her. Ah, Nigerian woman, you. To the level that if anything happened in the house, she won't call the landlord. Ah, she will never call the landlord. You know, normally when things happen, you know, she's not giving information. I don't want to tell the story. I don't wish, God forbid, that would not be my landlord portion. She said something now. Ah, he was saying many, many things, you know. Well, God forbid. To the level that she was looking for place. She was looking for places to. She was looking for a cheaper she want to you know for somebody to live move away from the city to ń gbé fẹ́ ń wá ibi àwọn bí scared. So you yẹ to understand so nígbà tó ń sọ story yẹn nígbà yẹn nígbà yẹn lọ́hùn-ún about two years and a half ago so when people are tó bá ń plan nǹkan fún ẹ so watch study around your around study your surrounding and uh, people calling you whatever they are trying to pass message they are trying to pass to you also watch because some wicked souls when they want to deal with you they will they will notify you ó ti wá nípa àwọn aṣàjẹmásẹ ó ti yé bẹ́ẹ̀ àwọn tó máa ń ṣèkà fún yàn tó máa fi wọn pé àwa là ń ṣèkà you understand wọ́n wà bẹ́ẹ̀ yẹn ó ti yé ṣe rí bí mo ṣe wà nísìnyí wọ́n restrict platform ni but we are still talking no problem <laughs> <laughs> so tomorrow is another Day greet you I greet all of you mo fẹ́ wo ẹni yìí kí tó ohun mo ti gbàgbé àwọn tí ẹni tó pè mí mo fẹ́ pè mo fẹ́ wò for the past six months àwọn máa ń send the mi tẹ̀ ní láti sọ yẹn síta I want to check this thing Adébárẹ̀. Adékìrì. gbé jáde bóyá lórí bíbá yìí let me check it again. Hmm. lẹ́gbẹ̀ẹ́ mi ti rí i. òun náà post mọ́tò sórí platform ẹ̀ ẹ fi mí lọ́rùn lẹ̀ ẹ ti gbọ́ ẹ fi mí lọ́rùn lẹ̀ ẹ ṣe ti yín kẹjẹ ṣe tèmi òwò kì í fowó lọ́rùn àná ẹ̀yin tí ẹ̀dẹ̀ sọ pé tí wọ́n sọ pé ẹnìkan lọ sí Amẹ́ríkà ẹ̀ wọ́n dìnnà ẹ̀ ní kinní kan ṣé tó bá ti gba visa wọn máa deny ẹ̀ ṣé kò ní gba visa ló máa ṣé kò ní kí lorúkọ ẹ̀ kéwọ̀n ò ní gba visa ló máa lóun fẹ́ lọ ṣeré ní America ní twenty seven ó ti gbọ́ ó dẹ̀ ti mọ̀ pé FBI tó tọ́ bóyá tí ò bá lọ mọ́ bí FBI tó tọ́ bọ́ tí iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn ṣé ó ṣe fẹ́ ṣe tí ò bá lè lọ nísìnyí gan ṣé òun ló máa ní kó má kówó lówó fowó lówó ni kò sọ pé kó lówó má gbowó ẹ̀ náà kó sọ tó ti gbà láti gbà yẹn kó má gbé anybody má ṣe ẹ mọ̀ tó bá ṣe ìkà fún mi màá gbé síta nǹkan tí mo sọ ni kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ó ti yẹ kò sí so tẹ́nìbọ̀dì bá ń sọ pé ó fẹ́ lọ sí amẹ́ríkà ìgbà tó fẹ́ lọ sí amẹ́ríkà yẹn. ìyá mi àjẹgbé oṣù lè ní àjẹrẹ̀ yẹn. ẹ jẹ́ má tag mi lórí burúkú o mo ń sọ fún yín ẹ má tag mi ó ní nǹkan tí mo like ẹ má tag mi lóṣì. ó di eyín jésù lọ́ba jésù lọ́ba my messiah ọlọ́run tí mi ò fojú ara mi rí i will live to praise your name you are my everything you are my only one so mo ti rí ẹni yẹn nísìnyí òun náà ta mọ́tò ṣé tí èèyàn bá fẹ́ lọ sí amẹ́ríkà ta ni novice kó tó lọ sí amẹ́ríkà kó tó announce pé o fẹ́ lọ ṣeré ní on the seven of next month july definitely wá ti ní kò tí kò tí kò wá ti ní visa ẹ lọ́wọ́ ó máa ti certain because you no go alone and it takes few days kan tó tán bá ti gba appointment kan tó gba appointment fún us ọ̀dọ́ ó lè má pẹ́ nítorí pé wọ́n máa tún lẹ́sẹ̀ sí bọ́ọ̀tì ṣé wọn ò ní fún yàn visa ló máa sọ pé òun fẹ́ lọ sí Amẹ́ríkà ní on the seven tó máa dídì sọ déètì so tí FBI àbí tí wọ́n ń tàì láti cover àwọn something kan you understand me tó bá ti dá Amẹ́ríkà yẹn gan kí n tó gbé kó jẹ́ kó dá Amẹ́ríkà kí n gbé sórí bíbá pé FBI go to this place ṣebí bó ṣe pe ọlọ́pàá fẹ́mi tó ń ṣe ṣe kà fẹ́mi ni tí tí mi ò jalè tó ń pè mí lórúkọ oríṣiríṣi so kí ni mi nílé ẹ ti understand èèyàn ṣé o ti rí ó ti yé bẹ́yẹn tó kò sí pé bóyá ń bẹ̀rù àbẹ̀rù ẹ̀sọ́ ní sáà mẹ́yẹn bí a ṣe wà ń bíbá tá a ṣèkà fún wọn tó yà wọn ló ṣèkà fún wọn tó ń dẹ̀ tún gbógun tiwa tí wọn ò dẹ̀ tíìrìs mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé wọ́n pààyàn wọ́n ṣoríṣiríṣi so tó bá sọ pé wọ́n ní wọn lọ sí amẹ́ríkà mọ́ pé FBI àwọn ni tó bá dẹ̀ ti ṣe nǹkan burúkú náà kò síbi tẹ́bíà kì FBI máa ń dé pva ni ìyẹn bó ṣe jẹ́ ṣùgbọ́n ẹ má jẹ́ kẹ́ni wọ́n ti fi obẹ̀ kó fi búrẹ́dì ńlá búrẹ́dì àgègè kó fi kóyún lọ́mọ ọbẹ̀ jẹ́ ó ti yẹyin mẹ́rin ẹ má jẹ́ kẹ́dùmọ̀dé fi búrẹ́dì ńlá kó fi kóyún lọ́mọ búrẹ́dì àgègè kó fi sókè kó wá sókè sínú ọbẹ̀ tí tòmátò tó wọ́n tí rodo wọ́n tí wọ́n ní ráìsì wọ́n wọ́n lé epo wọn wọ́n tún ní tómátò wọn tẹ̀ pálẹ̀jẹ̀ papọ̀ kẹ́ wá ṣe ẹ̀tún kó wá sókè búrẹ́dì ńlá àgègè kó wá sókè sínú ọbẹ̀ yẹn ó ti yé yín wàá fi kó yín lómi ọbẹ̀ lọ <laughs> ìwà àìsàn ó ti yé yín ìwà àìsàn ẹ ṣe kí ni ẹ̀wà àìsàn tí ẹ̀ máa fẹ́ lọ sí amẹ́ríkà mo mọ̀ kémi tó lọ sí amẹ́ríkà gbà mo gba visa mi ó kù three months tó máa jó ni mo ṣe lọ àwọn èèyàn náà ló wà bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí n lọ bóyá èmi kọ́ ni bá máa sọ̀rọ̀ lónìí àwọn apanilẹ́kúnjayé ìka ènìyàn. vuketsu. àwọn náà ni wọ́n wà ah chie ni ẹ̀yin kọ́lẹ̀ ni maxwell when it is time everything will be okay okay <laughs> nínú gbà nínú gbè <laughs> tó bá ní kó search yín sìn wọ́n máa bẹ́ spiriti oríṣiríṣi wọn ò lè bẹ́ spiriti lọ́wọ́ mi wọn ò lè rí nǹkan kan àròwó <laughs> ah, sanwó lé mi ì fi boast o but things will change it will change ẹni bá ní kó máa change ẹni ẹ ló máa kú dànù ọ̀nà bàbá mi pa wọ́n sọ̀rọ̀ ní alùpùpù wọn lórí. oṣù tuntun ẹ ṣe gan ni o oṣù tuntun tó ń bọ̀ yẹn ó kù sọ̀mù wọ́n máa ti wà lóṣù tuntun ní nàìjíríà but ní báyìí aago mẹ́jọ ti fẹ́ lọ lọ ẹ jẹ́ ń fojú ọjọ́ wọ̀nyí let me show you this place let me just show you i want to show you ni o aago mẹ́jọ ti fẹ́ lọ ṣẹ́tírí ṣe ríta bó ṣe rí bí pé ọ̀sán ṣẹ̀yẹ̀ mọ́ ilẹ̀ ṣẹ̀yẹ̀ mọ́ ṣẹ́tírí ẹ yo ìyẹn bó ṣe jẹ́ o ah oh god ìyẹn bó ṣe jẹ́ happy new month to those who have tó ti wà nínú new month àní ṣẹ́kù àní oṣù yìí oṣù tó ta fẹ́ wọ̀ yẹn táwọn tí wọ̀ náà táwọn kan ti wọ̀ bẹ̀ yẹn kò ní gbé ẹ̀mí àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi mi lágbára Kristi pọ̀ gbogbo nǹkan tí ìkà ayé wọn bá ṣe tó bá ní fún èmi àtọmọ gbogbo ìpátá náà máa forí ara wọn gbé bọ́ tèmi o èmi Bọ́lá Fọláṣadé ire ni tèmi ire ni mò ń ṣe nínú ayé ire ìdẹ̀ ló máa jẹ́ tèmi ló máa jẹ́ tọmọ mi bẹ́ẹ̀ ni ẹni tó bá ti rẹ rùkà ló máa forí ara gbé. bye happy new month in advance happy new month in advance àwọn ṣẹ́ tẹ́ bá wọ́n lọ sórí instagram mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní post lórí instagram mi àti lórí facebook mi i mean lórí tiktok mi àti. Àti lórí youtube yẹn ní rí dáadáa màá máa post náà lọ sórí facebook ṣe ti understand so àwọn jacket àwọn nǹkan tó bá ti lára ọmọ mi ó ti yé yín mo fẹ́ kó máa bá mi style ẹ̀ ó ti yé yín èmi yẹn mi ò lè máa change kí máa ṣe ń kan máa kó máa change all the time ẹ jọ ẹ torí ọlọ́run so side hustling. náà níṣẹ́ mọ̀ pé sọ àṣọ ọmọ school ọmọ léèwé ẹ ti understand ẹ ṣe ṣe thank you ọlọ́run àbá wọ ọmọ wa àtàwọn sí o ibi ò ní bá wọ orí wo ní gbàbọ̀dé o pinnu ọ̀tá ò ní ṣẹlẹ̀ wa lórí àwọn ìka tó bá ti dẹrù àká wọn náà máa fúri ara wọn gbé o orílẹ̀-èdè wa ọlọ́run àbá wa ti ṣe àyíká wa á tòrò ilé wa á tòrò ilé ayé àwọn ọmọ wa àtọkọ á tòrò gbogbo nǹkan tó bá ti dá yóò yọrí sí rè ojú òní pọn ọ̀yà òní jẹ wá láṣẹ Èdùmàrè àánú ìrànlọ́wọ́ tó ju ọgbọ́n orí àti òye ọlọ́run á tẹ̀ síwájú wa gbélé wa lórí lágbára ọlọ́run ẹrù ẹlẹ́rù ẹbí tó ga ju ọjọ́ orí wa lọ ọlọ́run ní gbélé wa lọ́rùn ọlọ́run ní la òkúta mọ́ wa lórí o lá ṣèdùn bó ṣe máa jẹ́ ní kò ní padà jésù olúwa wa àmín happy new month in advance love you guys. <laughs>